ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يبيعون إلى إلى كتاب الله ليحكم بينهم ثم يتولى فريق وهم مؤمنون ذلك بأنهم قالوا لا تمسنا النار إلا أياما معدودات وكرههم في دينهم ما كانوا يفتنون فكيف إذا جمعناهم ليوم لا ريب فيه ووفيت كل نفس ما كسبت وهم لا يسلمون الحمد لله رب العالمين الله أكبر ọlọ́run àdúgbà lọ́dọ̀ ọ̀dọ̀ ẹ̀yà rọ́bì àwọn náà pálí mọ̀hánà mọ̀háyà lọ ọmọ àlẹ́mọ̀ ìrìnlẹ̀ ìlànà ìrìnlẹ̀ àárọ̀ lè wá sí kí náà. ìyá ilé ìmọ̀ra ìyá àlùkà bàjẹ́ sí ìmọ̀ òkèfẹ́lẹ́ ìlú wa sí kí. àṣùgbù àná wù ú fi láti wá sí bá sí i wáyá ti fi kàbí tàbí kò ní wá wá. bí kò ní táwà sájú náà ìlà ajọ́ òde ká làbí amọ́nù tàbí ìyá ọlọ́run lọ́la ọlọ́la. ọlọ́run adúgbàlọ́dọ̀ rẹ o àánú rẹ ló fi ń kó wá jọ ọlọ́run mọ́sùlùmí ẹ̀sọ́ àkàkọ́ wọ́n ló ń rẹ sọ wá o wọ́n jẹ́ sí o kí wọn lọ́wọ́ lẹ́yìn náà látún wá dúpẹ́ fún ọba wa wọn náà ló máa rọmọdánà ó ti lọ díẹ̀ díẹ̀ díẹ̀ èmi wa ó di mélòó lónìí ó dé kan lógún aláhàbà ṣùgbọ́n òru òní ìyọ́ àgbé ogún àbí yọ́wọ́ àkù mẹ́wàá ní mọ́júmọ́ ọ̀la náà já sí kùn gẹ́ẹ̀ ọ̀yá wa fi kí náà jìnnà wà ó bí ẹ̀rọ ọ̀gbìn Àyà mú kí ṣètún sábẹ́bẹ́ àlá kí ṣètè ní ìyàtẹ̀ báyà rọ̀ kí ní máa lè láàjò nígbàdá. Nínú òru mẹ́wàá tó sọ́kù gbẹ̀yìn òjíṣẹ́ ńlá Mùhàmmad Sọ́lá ó ní ká wá òru lè lásìkò pọ̀jírì bẹ́ẹ̀. Ọlọ́run yá ṣe kò ń gẹ́rẹ́ o. Yá ṣe kò ń gẹ́rẹ́ o. Àwọn àfáà àgbọ̀n ẹ̀sọ́ fọ́lọ́ torí òun ọlọ́run ń parí gbogbo iṣẹ́ ń parí ẹ̀ àwọn àmọ́ ẹ̀sọ́ fọ́lọ́ fọ́lọ́ àmọ́ àmọ́ àtúbọ̀tán tó bá ti ájá sí pé àtúbọ̀tán tó jẹ́ ló ti kọ fún ọlọ́run mẹ́yìn padà sáìjá ààfin máa tọ́wọ́ pé èèyàn máa ṣiṣẹ́ ráhùn tí ó yá sí pé ìparí rẹ̀ bẹ̀mí ọ̀gẹ̀ yìí ẹn tó wá já sí pé àkọọ́lẹ̀ burú ló ti wà níparí ọ̀rẹ́ ọlọ́run má ní pa àkọọ́lẹ̀ burú rẹ̀ o má ní fi àkọọ́lẹ̀ rẹ̀ ni wọ́n bá ní fi wọ́n bá ní fi pààrọ̀ ẹ̀. ṣùgbọ́n èso ti kọ́lẹ̀ fún adáadáa wọ́n yí padà láì dáa. ní a ní ọlọ́run ni wọ́n sì sí wọn wọ́n bí kí àtọ́là máa ó ní ìrẹ́ mẹ́rin bọ́nà ó ṣe dá wa ó ní ìgbà nínú èèyàn nínú hún máa ń yú ládùúgbò nìna mú wáyà mú tù mú Ọ ń nínú àwọn wọ́n

tó bá ti lè dọ́dọ̀ àwa mùsùlùmí wọ́n fẹ́ ká ti káàbọ̀ nípa pé kí ni kọ́ gbọ́ kẹ́lìmọ́ tó sàádà ká pèrò sí létí ọ̀tọ̀ ká ṣètà àmọ̀ sí létí òsì ká fi jẹ́ ọmọ tó wá sọ láyé gbọ́dọ̀ jẹ́ rẹtí ọmọ kọ́kọ́ gbọ́nù ẹ̀yin òbí wa ẹ̀mọ́ta rẹ̀ lórí ọ̀rọ̀ yẹn o. sọ́lá àǹfààní tọ́pọ̀ ló wà bẹ́ẹ̀ ọmọ bá ní má kí má pẹ̀lú sọmọ létí lọ́mọdáyé ẹni pé kẹ́ni lójú sàájọ́ wà ń bẹ̀ ní àṣàjọ ńlá ilà ilà ńlá o. tí wọ́n ṣẹ̀dá náà sí lójú òsì irúfẹ́ ọmọ bẹ́ẹ̀ òye tọ́pọ̀ ní lọ́wọ́ oṣù tó. ẹni tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ sí létí tọ́ tọ́wọ́kọ́ gbọ́ láyé òní láìlá ìlàlá gbọ́dọ̀ yẹn náà ní asásábọ̀ ọmọ kọ́kọ́ sọ láyé níbi jẹ́ pé àwọn àádùsù náà ọlọ́run ti tó wọ́n lẹ́kọ̀ọ́ ṣé bá ń bọ́ mọ́ ṣe láìlá ìlàlá láìlá ìlàlá láìlá ìlàlá ó ní wọ́n máa ń wí nípa wíwí rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọlọ́run ti ṣe kò gẹ́ẹ̀rẹ́ bóyá títẹ̀ ń sọ láyé ní láìlá ìlàlá nígbà ọ̀rẹ́bìnrin làwọn òbí rẹ̀ ń pè é sí létí gbogbo àwọn ọ̀rọ̀ jákújákú ìsìláàmù ti parẹ́ àpéjọ ní ìbọn bá sunkún àwọn àwọn mọ̀mọ́gbà náà máa ní ó tó máa Ìrọ́sì ni ò ní pa ọ̀pọ̀lọ́ wá fún ọ. Àbí? Ṣùgbọ́n ẹ̀kọ́ ti dé. Ẹ̀kọ́ ti dé alhamdulillah. Àwọn obìnrin ní ìsìn ọ̀pọ̀lọ́ wọ́n ti yáàyì fún ẹ̀kọ́ yẹn. Torí gbólóhùn la ilaha illallah ni a fẹ́ kọ́ mọ́ kéèyàn gbìyànjú.

wọ́n ní mọ̀sí pé kárí kárí màá tún sàádà kárí wí àti dọ́kítọ̀ wa ẹ káàbọ̀ ẹ̀kọ́ àpọ̀pọ̀ sí o. nípa báyìí ibi tá a ti wá lọ òun náà ní wípé dídá tọ́lọ ń dá wa ọ̀nà mẹ́rin ni gẹ́gẹ́ bó ń ṣe ọlọ́run ṣe wí. àwa lẹ́rù ń wá. ọlọ́run kó kí á láyà balẹ̀ wọ́n jẹ́ látùbọ̀ tán rẹ̀ abẹ́ ọlọ́run lẹ́yìn láti nìkọ̀ nínú ìdí ń bá ìní ìsìn kò ń gẹ́ eré ń gbogbo wa ni ọjọ́ ká sórí ire kalẹ́ bẹ pé wọ́n ìgbàgbọ́ ni iṣẹ́ iṣẹ́ ìgbọ́lọ́run lọ́kàn náà ni ó sì máa ọlọ́run bá wa fẹ́ràn ẹ̀ yóò àyìn ìrànmọ̀ dáàpọ̀ àwọn tọ́lọ ti kàpọ́lẹ̀ àjẹ́ náà fúnnu ọlọ́run ṣe bẹ́ẹ̀ báwa náà ó àwọn arákẹ́jì mínímú máa ń yóò ládùn mú nìna wàyáyá mú nìna wáyà mú tùkáfìrà wáyà ṣubìlà ó ń bẹ nínú ẹ̀dá tó já sí pé wọ́n á bí orí ìsìláàmù ni wọ́n bí sí ó sì gbẹ́jú náà iṣẹ́ ìsìláàmù ní í ṣe iṣẹ́ kọ̀sọ́ba ní àfọlọ́ ní í ṣe ṣùgbọ́n nígbà tó yẹ tó kù díẹ̀ tí ó kú láyé ẹgbẹ́ ìbámu àkọọ́lẹ̀ rẹ̀ lọ́ba kó mọ̀ lọ́ba kó mọ̀ ní kí lòun ọlọ́run à lẹ́nu ẹ̀ lọ́hùn kò sì tọ́ sígbà náà ó kú láyé àtúbọ̀tán burú nù. lọ́rọ̀ mọ́jọ jẹ́ ti wà ìran aláàkẹta nínú yíó ládù káfìrá wàyáyá káfìrá wáyàmútù káfìrá wọ́n bẹ nínú ẹ̀dà tó jẹ́ wípé wọ́n bí lérí kèfèrí ni ó sì dàgbà kèfèrí náà ló náà ṣe kódà tàwọn bàbá rẹ̀ tó bá lórí ẹ̀ lọ ó sì wà fún lórí ẹ̀ àwọn tọ́lọ̀ ń ti kàbọ́lẹ̀ orí orí tí ọ̀dá lò odé odé ọ̀nà ìyá àná náà náà ló ti di abẹ́ o. ìrẹ́ aláàgárí wà nínú ọmọ máa ń yún ládùn fún nìna wàyá máa ń yún ládùn káfìrà wàyá yá káfìrà wáyà mú tùmọ́ nìna. ọ̀n bẹ nínú ẹ̀dá dídáyé tó dáyé ọwọ́ àwọn kábìrì lọ́bọ́ sí bàbá àtìyá gbogbo tí ọ̀gá ni ó ti kọ òun náà tó wá dàgbà tán ó tún sì wá kìkìkìrì sọ́nà ṣùgbọ́n náà kú díẹ̀ tí ó kú ìdáyé lọ́bá bẹ̀rẹ̀ ní ṣiṣẹ́ rẹ̀ lọ́bá kú léyẹ ẹwà àtúbọ̀ tá ń bọ́ ṣe dáa tó ló fi jẹ́ pé ọlọ́run á gbọ́dọ̀ pẹ́ nìkan lọ́mọ ná mọ́jọ̀kẹ́nu yọ́ lọ bẹ̀ ṣùgbọ́n o lè sọ fún pé arákùnrin iṣẹ́ tó ń ọmọ náà ni o mọ́jọ̀jọ́ rẹ̀ pa o nígbà tí o ọmọ náà ni ọ sọ bẹ́ẹ̀ fọ kí ló rí àbí ẹ gbogbo wa náà ẹgbẹ́ wò wọn kódà àjọ tí wọ́n tún pò láyé wọ́n tún kèfè rí wọ́n tún lágbára wọ́n ní bí ìṣájú fèrè àwọn náà nínú ìmáàrùn àgbà náà wọ́n ní lágbára fáráò àwọn làwọn ò borí ọlọ́run kú nígbà tí ń tí múlá jùlẹ̀ tó sọ gbogbo ẹ̀mí tán ah, nínú ọ̀tàn wọ́n ní ọ̀gá àwọn òpìlẹ̀ náà wọ́n lápọ́jú ni ní bá ń fún níròyìn pé ọ̀gá nǹkan ti ṣe gbogbo dáwọn kó balẹ̀ ọ̀pá musa ti mẹ́ tí náà ń sọ yẹ̀rì yẹ̀ gbogbo ẹ̀rọ musa nìí فألقوا فأعصوا فإذا هي تلقف ما يعفكون الله أكبر فألقي السحرة ساجدين الله أكبر قالوا آمنا برب العالمين الله أكبر الله أكبر náà yá sórí ire o ọjọ́ náà náà ní ìrìn ọgbọ́n tó dánù omi ọgbọ́n lọ́pọ̀ nígbà ọjà ẹ̀mọ̀ sí lónìí wọ́n ní fúlọ́nà gbogbo oṣù tó bá fẹ́ pàní ọpa ńgbọ́ ọba fẹ́ pàwọn ṣe pàwọn ṣe dọ̀ọ́dọ̀ làwọn lọ àbí ó sì fi ń ṣe náà lóòótọ́ síbẹ̀ ọlọ́run tó wọ́n mọ̀ nira ti ń ṣe wọ́n ní wọ́n bí ọlọ́wọ́ kan wọ́n bí tí wọ́n jẹ̀rora fún àwọn ìtàwọn àmọ́nira ọlọ́dọ̀ọ̀dọ̀ wà ọ̀gá àwọn òfìdá wọ́n fún pé ẹ̀wọ̀ ọ̀gá nǹkan ti ṣe ó ní ẹlọ ohun ọ̀pá ńlá tí gbogbo dáhùn fún wáyé ló ti mì wọ́n ló mí ó ó ní ẹlọ ohun ṣé ń wú wọ́n ní òun pàápàá wọ́n ló sì yára ju ajẹ́ tí ń gbé yànjẹ́mì lọ sáàdé kọ́mọ́kọ́mọ́kọ́mọ́kọ́mọ́ ah, ó ní tí musa mú àgbèsè lẹ́m ó ní amúrù sàmáwíyà ó lókè ló ti wá ó lọ́wọ́ pẹ́ lórílẹ̀ ayé ni ẹni tó lè borí àwọn nínú dẹ́gbà kó dé ìfúnṣóńtọ̀ nígbà ìwà ọgbà fẹ́ lónìí yẹn àtúbọ̀tán tó dáa ní kọ́nà owó fún wa wọn olùlè látòlè kọ́dírì wọn náà pè lóru bẹ́ẹ̀ ni ó ara wọn sọ́nà wo gbogbo àkọọ́lẹ̀ ẹni tó ti kọ́ọ́lẹ̀ pa tọkọ bá ní

wọ́n dá sọ máa ní pé a ti wà nílé àdúrà àsìkò àdúrà láwa o ọlọ́run sì gbàdúrà wa o àwa ọmọ ọmọ fúlàní lọ ọyá àjá náà sì. إن الذين بآيات الله النبيين بغير ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب Wọ́n ni wọ́n ń Ọlọ́run dájúdájú, àwọn tí wọ́n ń ṣe àìgbàgbọ́ sí àwọn àrísà ní wa. ويقتلون tí wọ́n ń pa àwọn ànábì ọlọ́run láìsórí ẹ̀tọ́. ويقتلون àwọn èèyàn náà tí wọ́n tún fi dáadáa kọ́ àwọn èèyàn míì táwọn ti ń jó ní ọlọ́run tó ń pa wọ́n. Láàrin àná ni ìdúnwọnú. Ìdúnwọnú pé ìyá ẹlẹ́ta ilérò lọ́jọ́ tí wọ́n láìkẹ́ àwọn. Òlá nípa ìyá ní ìrìnàjò kọjá máa lòrún ìjọ tó ní àwọn àfihàn. Ọlọ́run ẹgbẹ́ àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀, tí wọ́n ń pa àwọn ànábì Ọlọ́run láìsórí ẹ̀tọ́ tí wọ́n tó ń pa àwọn èèyàn tí wọ́n ń fi dáadáa kọ́yàn olúwa ní ojú wọn káṣẹ ẹ̀gbọ́n ti sẹ́ẹ̀rẹ̀ láyé sẹ́ẹ̀rẹ̀ náà ti bàjẹ́ wọn náà ti bàjẹ́ láyé àti lọ́run. Ọlọ́run náà ní sí alárànṣe fún wọn tí ó gbà wọn kalẹ̀ nínú ìyà láìpẹ́ ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب Ọlọ́run ní ìrẹ̀ Muhammad sọ̀rọ̀ sọ́lá, ọ̀wá tí ẹ̀ àwọn tá fún ní ìpínlẹ̀ tó pọ̀ nínú Tíra. ilá kìtà ìlà ń Tí wọ́n ń àwọn èèyàn láti láàrin wọn. lẹ́yìn náà apá kan nínú wọn ọpẹ́ ìdàpò níbi ìdájọ́ ọ̀tọ̀ náà wọ́n gorí ọkọ̀ gorí pò láàrúkà sí àìyàn ọmọ pàálù ọlọ́ni tó sì bá ní dájúdájú wọ́n sọ wípé láàrúkà mẹ́ta lẹ́nà òun náà àyàmàmù wọ́n ní iná ò ní jó àwọn o tí ó bá ti ẹ̀jọ́ àwọn àwọn ọjọ́ kan tó gbóǹkà oní ó fi jó àwọn yóò sì tún gbé àwọn jùlẹ̀. bàbá ọ̀rọ̀ ọ̀hún bèèrè Àánú ìyá òkúta ló láàbà. Ọlọ́run ní gbogbo àwọn àdáparọ́ wọn tí wọ́n ń ṣe àdáparọ́ ẹ̀ ọ̀tàn wọn jẹ́ níbi ẹ̀sìn wọn. فكيف إذا جمعناهم ليوم لا ريب فيه. Ọlọ́run mọ̀ ní òṣèlú Níjọ́ tí a bá kó wọn ní ọjọ́ kan tí ò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ tí tọ́jọ́ náà wáyé. Wàwó sì yájú tó lò náà ṣe ń mẹ́ kátàkà sí wàwó tó láàyè ìlànà. Lórí pé níjọ́ náà, a ṣe ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀san fún ẹ̀mí kọ̀ọ̀kan tó ṣe iṣẹ́ lórí iṣẹ́ tó ṣe lọ́nà àlẹ́rẹ́ nìkankan jẹ́ òní tí ẹjá náà sì wọ́n bá ní tó bá dé mi ọlọ́wọ́ sì fọ́n ládá àtàwà tá ń gbọ́ lórí àtúyọ wà láàrẹ̀ pé iṣẹ́ ẹ̀wọ́ ni iṣẹ́ mẹ́ta pẹ́ẹ́pẹ́ ni tí ń ṣe àbẹ́ni tí ń kẹ́ pẹ́ fún iṣẹ́ tí ládá àwọn ẹ̀san wọ́n rí bákan náà àkọ́kọ́ mẹ́ náà ni àlẹ́ àálímù àálímù tá àlímù àáfáà àtọmọkéwù bákan náà láàdá wọn ẹnì kejì àdáyé wàlùmọ̀ ámì ẹni tó ń ṣàdúrà àtẹni tí ń ṣe ámì ọlọ́run bá ti kó ìbéèrè tí ẹni tí ń bẹ lọ́run tó bá ti kó lé lọ́wọ́ iye bí wọn tó bá ṣe àmì naanị náà ní gbogbo wọn ní oṣù gbà. òun náà ni àlẹ́kọ́ ríù ẹni tó ń ké kọ́ra ọ̀rọ̀ mímọ́ náà àti gbogbo ẹni tó farabalẹ̀ tí wọ́n ń gbọ́ ẹ̀sùn náà ní ìgbà lọ́dọ̀ ọlọ́run fún ọlọ́run náà. àwọn afẹ́ bá sínú àti ẹ̀yìn ẹlẹgbẹ́ wa ọlọ́run ń sọ fún nínú ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn tó ṣe wípé wọ́n ṣe àìgbàgbọ́ iná làdínà yákéfuru nàbí àyà ti láàyè àwọn tí wọ́n ṣe àìgbàgbọ́ sí àwọn ohun àrísà ọlọ́run náà ní kúrhán ويقتلون نبيين بغير حق tí wọ́n sì ń gba àwọn ànábì ọlọ́run láì sórí ẹ̀tọ́ ọ̀fíì kìrá àti ìrùn lọ́dọ̀ àwọn àfọ̀ ní kòráù wọ́n a lè ké ní ìkọ́ọ̀tì lúnà ويقتلون الذين يأمرون بالقسط wọ́n tó wá ń pa àwọn tí wọ́n tó ń fi déédéé kọ́ọ̀yàn ilẹ̀ ájílì dọ́gbandọ́gba mọ́sòjòrò náà dọ́gbandọ́gba ni ẹjẹ́ máa ṣe nínú àwọn èèyàn àwọn ẹyẹ iṣẹ́ àwọn àwọn iṣẹ́ àwọn ànábì ọlọ́run àwọn wá òun níyàwó dùn àwọn tọ́lọ ń wá ní ń pààyàn yìí àwọn ni àwùjọ rùwí àánà húnmú kọ́tàlú sàlásátà wà àrùbáyí nànábìyà àwọn ọ̀bá àwọn ní àwọn yàwúdì wọ́n pa ogójì ànábì ọlọ́run àti mẹ́ta ah, àwọn ànábì ọlọ́run <laughs> wọ́n pa àwọn tó pa wọ́n wọ́n pa ìbínú ọlọ́run lẹ́sẹ̀ ah anábì ọlá àpèjúwe rẹ̀ náà ní ayé ẹ wo ibi tí wọ́n bá ti pa sọ́jà kan sọ́jà kan tí ìfẹ́ pé wọ́n ń jago tàbí wọ́n pa ọlọ́pàá kan àwọn ará àdúgbò náà ojú wọn ó rí tó tó dáwọn ọmọ ogun ìjọba nù. bẹ́ẹ̀ náà ni àwọn ànábì ọlọ́run áà àwọn ọlọ́run fẹ́ràn ó fẹ́ràn wọ́n pọ̀ sí gbogbo àwọn èèyàn lọ ní àwọn ń pa wọn sáré pé ọlọ́run ní ń pàlẹ́ fún. mú ní wọ́n náà nínú nínú àwọn ẹlẹ́sìn ọlọ́run tí wọ́n ẹgbẹ́ wọn wọ́n sì ń ẹ̀fà àwọn ànẹ́bí ọlọ́run lẹ ẹmẹ́pa wọn ẹmẹ́pa wọn torí bọ́lọ̀ ń bá bínú yọ ọ̀kà ìbínú rẹ̀ ọ̀kà yóò ọ̀yẹ̀gbánu rí mọ́ ẹ̀yin náà jẹ́ ẹ̀bùkù lọ bá wọn wọ́n bá tún pa ọgọ́rùn-ún kan èèyàn àti àádọ́rin ní wọ́n tún pa náà àwọn tí ń pe ẹmẹ́pa àyàn mọ́ àwọn Yahudi ẹ̀sán bọ́lọ̀ ọ̀sán fún àwọn náà lọ́mọ́ lẹ́sàn-án burú Ah, ọ̀tọ̀ náà ni wọ́n nínú ìbáàdì yìí mọ́ nínú àwọn ẹlẹ́sìn ọlọ́run wọn tó pa wọ́n àwọn tó ń pa wọn ọgọ́rùn kan àtàjọ́ ni lẹ́yìn tí wọ́n ti pa ogójì àlẹ́bí ọlọ́run àti mẹ́ta bàbátà ní ó hó mọ́ wọ́n pa wọ́n ní yọ́ọ̀mì ní ọjọ́ kan ṣoṣo inú ọwọ́ buhari ọjọ́ kan ṣoṣo tí wọ́n pa àwọn èèyàn báwọn olùwọ́ ní bàbá ṣe rí ọmọ àlímúhúmú ìrọ̀ ànábì jẹ́ wọ́n dámà wọ́n dùn wọn nú fìyà dùn wọn nú bí àṣàbìnrin àlèmí pé ìyá bẹ́ fún un mọ̀ ìyá arúmọlé ìgbóní jẹ́ bẹ́ẹ̀ wọ́sùtìlá nìbì ṣáárátù táàkùn bìhímú alukuraanu wọ́n wá ní wọ́n fi ń tí ó pa wọ́n mu tí wọ́n fi dùn wọ́n nú wọ́n fi àdùn wọ́n nípa ẹ̀mọ̀ yíyá ọlọ́run ọ̀dọ́ àlátúlé fáwù pẹ̀lú harvard wọ́n ní àwa mú fáà a fi wọ inú àbárò torí irú ìsíbúyì ìsìmọ̀ alímọ̀ òṣùlù bìṣáríkì nítorí pé hírì yẹn ọjọ́ orúkọ mọ̀zúù tó sì parapọ̀ ọdàpọ̀ mọ́ mọ́jẹ̀mú sọ́rítù mọ́jẹ̀mú ní jẹba pẹ́tẹ́ bá ṣe báyìí ẹ̀ẹ́rìyà olùwà wọn. àwọn tó ṣe bẹ́ẹ̀ àlàbí iná ábìtàtì àmàlùhùn àṣebátà láti ní jẹ́bẹ́ àwọn tó rẹ pé iṣẹ́ wọn bàjẹ́ náà nì ní omi ní háírí káfí ẹ̀gbẹ́ ṣiṣẹ́ kan tó lóore kásọ̀dáka tì gẹ́gẹ́ bí pé wọ́n ṣàánú wọ́n ṣe sàrà wọ́n sì látòrọ̀ ẹ̀mí wọ́n dàbí pọ̀ lọ́wọ́ ní iṣẹ́ wọn bàjẹ́ kì máa ń jẹ́ pé. iṣu tí wọ́n kọ́ ń wà wọ́n fi ń sàánú ni àkọ́wà su wọn ọlọ́run torí pé wọ́n ti ṣe wọ́n ti pa àwọn ọlọ́run bá wọn gbogbo sẹ́ni ọ̀sẹ̀ ti bàjẹ́ lọ́jọ́ sẹ́ẹ̀rì ìdú níyà láyé ní hàì wọ́n ní ààyè àti wọn tún bàjẹ́ àmọ́ ti wọ́n ní òní òní bẹ́ẹ̀sì ìṣèǹpa kankan fún àbá bẹ́sẹ̀ ń parí òní bá láìkí àmọ́ ní àdánù sáríkìá torí mọ́jẹ̀mú sẹ́yìn kò pé gbogbo ẹni tí ó bá ẹ̀san sẹ́rí lọ́dọ̀ ọlọ́run ló jìnà sí gbogbo tó lè ba ẹ̀san náà jẹ́ ọlọ́run ní kódà láìkí àmọ́ wọn máa làwọn òní náà ṣèrè wàmọ́ làwọn òmìnir náà ọlọ́run fún nà lè àṣáájú ẹni tí ó gba ẹfi wọ́n lẹ mẹ́jẹ wọ́n yá ọlọ́run ní bá sí fún wọn o ọ̀rọ̀ kan dúdú ọlọ́run àlámútárà àbírí ànẹ́bẹ̀ ọ̀wá sórí mi tá ń sórí mi jẹ́ bẹ́ẹ̀ ẹ wo wo. àwọn àwọn wá ní ìlàálàbí náà wọ́n tún nà sí ìbá mínà ìfìta àwọn tó ṣe pé a fún ọ ní ìpín èrè ìyẹ nínú tíra ajẹ́bí tíra ọlọ́run wà lọ́dọ̀ wọn nà sí bá wọn ní àṣà ní jẹ́bẹ̀ ìpín èrè nínú tíra wọn náà ni àtàwọ́lá tà àtàwọ́lá ń bẹ lọ́dọ̀ wọn o. yudíáwọ̀nà àlèhálì iná kìtà dìláàyè táàyè tó ń pè wọ́n lọ síbi tí lọ lọ́wọ́ ìyá fún mi abẹ́rìnà kí a ṣèdájọ́ láàrin wọn súnmọ́ yàtọ̀ wà lábàárí fún ni wọn bá pẹ́yìndà wà ó mú ìlú wọn bá mu'riduna an qubuli òkìmì àwọn tíra àwọn ilé ìdájọ́ fáwọn àwọn ọ̀gbá ó àwọn ọ̀gbá tíra rẹ̀ kan wọ́n ní àyà yìí tá a fẹ́ kà yìí lòsọ́là nínú wọ́n na pé sànà ní ní húnmú ìsìnáàní àwọn méjì kan ní ọ̀sẹ̀ sìnà nínú àwọn ìjọ ìyàwó jí níjọ náà lọ bàbá àákà mú ìlànà bí wọ́n bá ní ìlú ọ̀dọ̀ àdọ́bí kíkẹ́ àtọ́là máa bá a báà ká máa lé yíwú àná ìbá dájọ́ fún báwo ló ṣe jẹ́ ṣé ìwọ ọkùnrin tó obìnrin ṣe pàṣẹ́jà tó ti níyàwó lé ọ̀nà tí níyàwó alábìnrin ohun ìgbé tí wọ́n rí ọ̀mọ́lẹ̀ wọ́n sọ lókùpa. ìwọ obìnrin kọ́ ọ́ lọ́kọ́ òun ìsì lọ́kọ́ ẹ̀nà ní bílálà. fún ọba sallallahu alaihi wasallam fáàbá ó ní abákọ̀ wọ́n ní kíní yẹn wọn. anábìrin ohun tí ń jẹ́ bẹ́ẹ̀ ó wà ní iṣẹ́ ayé ó wà ní àtàwọ́rà àwọn ní rárá kò sí kò sí wọ́n ní lọ́jọ́ bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ ẹ lọ yín ẹ wọ́n yìí sí wọ́n á ní ẹni tí ń kalẹ̀ ọba fọwọ́ ibẹ̀ ọba ọ̀fọ̀ ọba kàbò mi rárá ibi lọ́wọ́ kù lẹ̀ oníkọ́ ọkà òjíṣẹ́ ọlọ́ọ̀lá lẹ́nu ọ̀rọ̀ àwọn ọ̀bá àwọn kì í wọ́n ní ìmọ̀ ọ̀mú mọ́dé ìlú ọlọ́nkàrà kùsùrà nínú ọ̀làkàtàbà ọlọ́nkàrà kùsùrà nínú ọ̀làkàtàbà. ìmáàmù mọ́jọ́sà tí ẹni tó jẹ́ aṣáájú ilé kéwu wá. ọba àti ń kọ́ àdìsọ́mọ̀lẹ́bí wá. kùtùbà mímíà wàlá kàtàbà wà máa kọ́ra kùtùbà mímíà wàlá kàtàbà. òkè òmìnà kárí. Kùtùbà kọ́lẹ̀. Ah, Ọlọ́run máa ti ṣe. Fẹ́ra ń gba àwọn oṣùn tọ́jú rẹ̀ dàgbà. Oko ní ọdún ti tọ́ eré tùsùn mẹ́kà. Ọlọ́run máa ṣe. nínú sóra kan ọlọ́run tó wáyé kọ́mà kọ́mà kà ní àìní sáábà ọlọ́run tó wáyé kọ́mà kọ́ ní oṣù máa àwọn amúmútìlú náà àwọn ń bàjẹ́ wọ́n ṣe lè méjì ọgbẹ́ ọmọ náà gbá ọlọ́run ó ṣe dáadáa bánàbí wá fún bóyí ló ṣe dáadáa fún bẹ́ẹ̀ náà ní dáadáa náà ọkàn àwa àdúmọ̀ rẹ̀ adúpẹ́rọ̀dọ̀ ọlọ́run ẹwà wo ẹwù tí ìbájá títẹ̀ ẹgbọ́n náà wá àní àpò rẹ̀ ọ̀pọ̀ ojú òdodo ó ní rárá ẹ padà yìí ẹgbẹ́ mi bí ọlọ́run ní wọ́n wá bà bẹ́ẹ̀ fún àjẹ́rà tó yá wọ́n bà bẹ́ẹ̀ wọ́n bá dàjọ́ ń bẹ́ẹ̀ pàrọ̀ ìjà máa wọ́n bá sàn án lóko gẹ́gẹ́ bí sẹ́ríà. pàgálì mú sáálíkà gbogbo wọn bá bàbínú yọ onírú ìdájọ́ sílẹ̀ yìí o ọlọ́run yìí ṣe bí lẹ́nu síra yín ẹgbọ́n abẹ́ ẹ̀gbọ́n náà ń gbọ́mọ ni ẹ̀yin wọ̀nyí. tọ́wà lẹ́wọ́ ní hírálù wọ́n bá sáárì dà wọ́n bá pẹ́yìn dà wọ́n pẹ́yìn dà wọ́n gúnrí pò. bíọ́nà ìwọ́mú kọ́ lú ọlọ́run nípa pé àwọn tá a wí yìí ohun tí wọ́n máa ń sọ lọ́rọ̀ ni pé ayébísọ̀ bábìkà ò lè gbé wọn pẹ̀lú pẹ̀lú okùnfà ọ̀rọ̀ wọn tí wọ́n ń sọ pé láwọn ń tàbùsà náà náà rù iná ò lè gbé àwọn o níta wọn. ilá nínú àbàbẹ̀ ẹ̀jọ́ àwọn àyà mẹ́fàdúdà sí àwọn ọjọ́ tó ló ń kà náà nínú ẹjọ́ àwọn àgbà nínú àyà ọmọ wọn nínú ọ̀gbọ́dọ̀ jọ àwọn kọjá ogójì ọjọ́ mọ̀dátà ìbádátà àbá ìhímú ní ìdílà ní òǹkà àwọn ọjọ́ táwọn bàbá wọn tí wọ́n ti bọ ògédègbè màálùú sọ́wọ́n bàṣúrù wa ni wọ́n ní kí ní wá bí ń gbé àwọn lọ ogójì ọjọ́ wa ti pé yọ́ fà wọ́n lẹ̀ náà ló jẹ́ àwọ̀ náà wọ́n sì yá wọ́n ti jẹ́ wá o. olúwa ni wàgáàlà ọmọ fi di nìyí mú ẹ̀sìn wọ́n tàn wọ́n jẹ́ wọ́n tàn á nìkan nìkan ó nìkan. wọ́n lọ́dọ̀ gbé ọ̀rọ̀ yẹn kọ́ ọ̀rọ̀ gbólóhùn wọn pé mọ́kánù yàgùtàrú náà àwọn nǹkan na. wọn mọ́ lọ́hùn lọ́sùn wọn jẹ báwọn nítorí inú sáálíkà ṣùgbọ́n gbólóhùn ní sáálíkà ìyá náà mú kọ́ lú wọ́n sọ wípé iná ò ní ju àwọn bí a bá sì gbọ́ àwọn àyà mẹ́rin àdúrádé ni ọwọ́rọ̀ jẹ́ àwọn kọjá ogójì ọjọ́ náà náà ni a bí ń ṣe awẹ́wà gbogbo ọ̀rọ̀ ọlọ́run ti mẹ́jọ wa o àti ní ayé àti ọlọ́run kí ni bẹ́ẹ̀ nínú ọ̀dáyé ebe ẹgbẹ́ gbo tí àmìbì sọ nípa rẹ̀ wípé tíńtíráì bí orí àkàn ìlànìjíwe lọ́lọ́ ni wọ́n lọ má wọ́n lọ kan wá lọ jú ní ọjọ́ ànàmá tíńtí wọ́n lù wọ́n lọ jù sínú àwọn ìlú òkun tí wọ́n jù bẹ́ẹ̀ nígbà méje bá òkun lọ sínú omi yóò kù yóò lè sí wọ́n jù sínú omi òkun wọ́n tó fàyọ wọ́n jù bẹ́ẹ̀ tó fàyọ nígbà méje bẹ́ẹ̀ ni fíńtì láì náà fíńtì náà wà ní lọ náà láti wá ń sàǹfààní láyé ọlọ́run àti ní ayé àti sọ̀rọ̀ wọ́n ti jó wa o abẹ́rẹ́ ni pé àbá tí ọ̀dà làwọn ẹlẹ́sẹ̀ ni wọ́n ń dá síra wọn.

sọ́rọ̀ màárì gbogbo tí máa mú èèyàn gbàgbé ẹ̀kọ́ àtẹ̀yìn àtàwa náà ní sún adébẹ̀wò ẹ̀ṣẹ̀ ni o ẹ̀ṣẹ̀ ni mú èèyàn gbàgbé ẹ̀kọ́ o àfáwọn ní tíra báyà máa ń ó ní ṣàkáwótó ilá wà ṣàkáwótó ilá wà kí èso àìsò ṣe àádúgbàdà mi lábàrígẹ́lẹ̀ máa ṣe àádúgbàdà mi lábàrígẹ́lẹ̀ máa ṣe àbábá ní ìgbéra náà lè lè máa lọ́rọ̀ wọ́n lọ́rọ̀ láì láyò náà lè rà sí wọ́n lọ́rọ̀ dárí ti wá o ìyà gbàgbé ń ta kọ́ ìyà gbàgbé ń ta mọ́ ẹ̀sẹ̀ ní ipa o ẹ̀sẹ̀ lórí pé mọ́jẹ ọlọ́run ni mà tó ibi ọwọ́ dé ni pé ọlọ́run ní ó rí bẹ́ẹ̀ fún wọn nípa ẹ̀sìn wọn tọ́tàn wọn jẹ sọ́lọ́run anụ ya bụtara na nípa àdàparọ́ ọnwa káàlù mùsàlíkà náà gbélé na tí wọ́n sọ bá ọlọ́wọ́ nípa kẹfà áàlù gúnmú à ni ó ṣe rí fún wọn o bóò o ìgbà ọjà máa nígbà wọn jọ kan. àti ìyá omi ọjọ́ kan lára ìgbà fi ìlà sọ́kà fi ọjọ́ tí ò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ ọjọ́ tí ó wáyé wáyé ó mú ìkìyàmọ́ tì náà lọ́jọ́ ìkìyàmọ́ olùwà níjọ́ náà bọ̀ rọ̀rùn wọn ṣe wá já sí ọjọ́ tó ṣe pé pàwọ́fìyà tún kúlù náà fún sí mọ́ kásábẹ́ẹ̀tì ọjọ́ tá a ṣe ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀san fún ẹ̀mí kọ̀ọ̀kan nínú áìlì kìtàdù àjẹ́rì yìí mú ní àwọn bàtìkà bíhùn àtẹ́lùmíì náà jàzá ó a ṣe ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀san sẹ́tẹ̀ẹ́sì máa ń kàtàbátì àmì láti ní ní haírí wátàrí aláhàkùbá báwọn iṣẹ́ rẹ̀ tí wọ́n ṣe àti iṣẹ́ rẹ̀ gbogbo ẹ̀ lọ́lọ́run kọ́ lẹ̀ ẹ̀dájì àtúbá ẹ̀ṣẹ̀ kátúbá ọlọ́run ọ̀gbàgbé o àfá onítìràdá ní pọ́nlẹ́gẹ́ ó ní náà dúnú bẹ́lá tí ìlọ́jà mọ́ta tó lè dá Ìfọ́nbánà sí kọ̀dámù bá kò sì bá tó ti ti ṣáájú wọ́n ti kọ́ lẹ̀. Oníkùn ìgbàlódé lámúlà ń bá láwò ẹ̀kọ́ ìlànà sí àárá. Wọ́n bá gbàgbé ọlọ́run gbàgbé wọn náà máa ń gbóhùn tó ti bàjẹ́. Lọ́nà ọlọ́mọ ìkọ̀kọ́ ẹnìkan wá. Ṣùgbọ́n

ó fẹ́ ká túbá ó fẹ́ràn wa òun náà ló tún ti fi àwọn àsìkò lẹ̀ fún wa tá a tá a lè rawọ́ sí gbogbo àwọn ẹ̀sẹ̀ ńláńlá lọ́nà ọmọ bẹ́ẹ̀gbọ̀ tó ti dánwò kásásì ń bẹ̀bá kọ́ èmi àti wọ́n kásásì bá pápẹ́ àní débẹ̀ mọ́ ó náà ó sì gbà yọ́ gbà tó bá wa o olúwa ní ìwà òun láàrúdí làmọ́nà àyà náàṣù wádìíjá àlùkẹ́ àmà àwọn èèyàn láàrúdí làmọ́nà a ní ṣe ìrẹ́jẹ́ fún wọn o bìnákẹ́sì àsánà sí nípa pé dáadáa tí wọ́n bá ṣe àní dín àní dínkù àní dín ẹ̀sán ẹ̀kú fún wọn a ó sì yá àdà ń ṣàyí àtẹ́yìn àìdá tí wọ́n bá sì ṣe àní sàlékún ẹ̀ ọ̀rọ̀ kan jó ọlọ́run tó wá fẹ́ gbé òní bísímìlà ذلك الملك تكتب ملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولد الليل في النهار وتولد النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب الحمد لله رب العالمين. àdúgbò ọlọ́run àtúnyà ṣàfọ̀mọ́ ọlọ́run tó ṣubú ẹ̀ náà fa líkì náà ọ̀ṣẹ́kì náà yaoeraehe eaaaa rabụgai geremaaaaụ rena àpadà sí àìdá tí bẹ́dà tí ó sì pé tí ó sì pọ́ ọlọ́run ń di méjì odi púpọ̀ ọlọ́run là wà ń bẹ̀ o. tó bísímìlà. olùwà nínú àgbègbè tó sọ wípé mo pe èrè ọlọ́run ọba tí ó ní ìkápá gbogbo ọlá pátápátá. Ọba tí ń máa gbé ọlá rẹ̀ fún ẹni ọba fẹ́. Àìsàn máa gba ọlá rẹ̀ kó lọ́wọ́ ẹ̀tọ́ fẹ́. Máa mẹ́gbà kó lọ́wọ́ wa. Ọlọ́wà máa bàbá rẹ̀ ní ọba fẹ́, yọ́n pàtàkì ẹ̀ tí ó ṣe ní adìyẹ̀ ẹ̀dá. وتذل من تشاء أجمع يقرأ جميل ọmọ yẹpẹrẹ wa o. ọwọ́ ọ̀rẹ́ ọlọ́run ni gbogbo ń ti wa o. gbogbo ń lè ṣe ń kò ṣe fún wa o. lé láti ń yẹ̀ Ọlọ́run bá dá ń sọ̀rọ̀ rẹ̀ yìí. ó náà lọ́ba tí ń fi òru wọnú ọ̀sán. A tún máa fi ọ̀sán náà yóò tún mú kó sínú òru. Ọba bá ń sọ̀rọ̀ rẹ̀ yìí lọ́ba tí ń pa alààyè yọ lára òkú. Ọlọ́run náà bá tún sọ ìmáàrí tún máa ń fọ òkú jáde.

yóò débù yọ òòrùn yóò sì débù wọ rẹ̀ yóò dọ́dọ̀ gbogbo àwọn ọba fáríṣà àti rómù làwọn mùnáfíkì bá ní àìháàtà báwọn náà lè ṣeé ṣe à ọlọ́ni àná lè sọ pé náà sọ wípé ọlọ́run ò yá àlá ọlọ́run ọba máa ní kàlímọ́nìkì òun ló kápá gbogbo ọlá tó ti lè mú ní kàmá bàṣà tó ti yà mú ní kàmá ní kíkà ni wọ́n náà wípé náà ni ọba tó fi pé ọmọ gbé ọlá fẹ́ni ọba wù nínú àwọn ẹ̀dá tó dá bàbá ń ní mímọ̀ òtún máa ń gbọ́ lọ́pọ̀ lọ́dọ̀ ẹ̀ntọ́ ọba fẹ́ ogun tó lọ sí fún alóore ọba wà pàtó ìṣú máa ń bà sáàwù ẹni ọba wù láǹlọ́ máa bàbàrà èyí tá ìlú tó gbé bàbàrà tó gbé sí lọ́dọ̀ pàtó sí ìlú máa ń ìmọ̀ọ́sẹ̀ yìí nínú a gbàgbọ́ lọ́wọ́ ẹ̀ bí àdíkàlẹ̀ ayérù bìkúdìrà ayérù gbogbo ohun tí sọ̀rọ̀ pátá wọ̀ rẹ̀ lọ́wà àwọn bá mìíràn ní ayé wàsárì àwọn ni wá fi wàsárì kù ṣùgbọ́n láwọn pẹ̀lẹ́ fún Àwọn onítàhìd. Wọ́n ní àgbàgbà nìkan ṣeré ẹnìkan ṣe bí àyàpọ̀lọ́ náà. Ṣùgbọ́n nínú ẹ̀kọ́ yáàyì láti pẹ̀bẹ́ bí ọlọ́run ṣe bí. Báwa ní ṣe. nínú ọlọ́ bá a pé sùn ní lọ́dà náà ní gbogbo ẹ̀ ọlọ́run ní tí àbá fi ń wáyé ò lè wáyé ọlọ́run ní ìnàkà àlákù lè ṣe nǹkan dèrò dájúdájú ìrẹ ọlọ́run a lè ṣe ní ọ̀ lórí gbogbo ìtawájọ rẹ o àforíjì tó ṣe pé ìbínú rẹ ò ní gbẹ̀yìn ẹ̀ fún wa ló ṣe wa o ọlọ́run tó wá ń ara rẹ̀ olúwa ní tó lẹ́jù lẹ́la fi háàrì ọlọ́run náà lọ́ba tí mú òru kó sínú ọ̀sán ọ̀sán láwà ní ìsìn mo lòrú wá wá la mọ̀ mo la mọ̀ tó fi sí.

tó bá yá sí pé ó bu nǹkan kan kù nínú ọ̀sán yóò sì fi kù nínú òru tọ́rọ̀ òbí náà buku búkù yóò fi kù nọ́ọ̀sì ọlọ́run ní ṣe o jílé ayé àrùn ẹ̀lùmọ̀ yìí sì ọba tá à ń sọ̀rọ̀ rẹ̀ o òun náà lọ́ba tí ń fa alààyè jáde lára òkú. àlèrìnsáàmì pàtọ́ hìrì gẹ́gẹ́ bí àwọn èèyàn ẹ̀mọ̀ pàrọ̀ òkú láti jáde alóòkú lọ ti jáde nínú pípà àtọ̀ àtọ̀tọ̀ dáàlẹ̀ tí ò lè mìíràn mọ́ ibi ọmọ ti jáde alóòkú. náà lẹ́yẹ òun náà aláàgbẹ̀yìn ẹyin òkú ni ta ló ta ọmọ ẹyẹ jáde tàbí adìẹ òun pẹ̀tù rẹjú nínú yìí ta ọlọ́run náà ta ń sọ̀rọ̀ yóò atúnà òkú náà jáde látara láàyè àbí màní ìtọ́jáde lára ọkùnrin ìbáláyè òkú sì nínú rẹ̀. wọ́n lè bẹ̀rẹ̀ láti bẹ́ẹ̀ náà lẹ́yìn náà ẹyin tó jáde lára adìẹ òkú jáde